Good morning to you, Lagos. Traffic is a standstill. Five minutes before six this morning is hell of traffic. a ló ẹ̀ka ro ẹ̀ka sọ a gbogbo tẹ̀bá wọ ẹ̀ka A sórí èrò àrò mẹ́ta lẹ́ẹ̀kan sí o àti ṣe dé ẹ kí n drop with beat soundtrack ta but bọ̀ mo time right now my office later and boys kí ló ṣẹlẹ̀ ṣó ti tó mú e jù àtúntò win again. Òtútù mú o àti freeze man àti freeze. ẹni tó ṣe ń gbọ́ ìmàlọ́ra ìmàlọ́ra ìmàlọ́ra turtleneck turtleneck season ti dé. nítorí kan ló wáyà wò táwọn máa kọ́dù pẹ̀lú it. èmi ti níyàwó ẹ̀jọ̀ o. ah maliko ti níyàwó update yes update ọmọ spanish kan báyìí tí mò ń date tí mò ń date spanish ni o. o ṣe bá dẹ̀ ṣe wọn ṣe wọn tó máa sọ ọlá papi. àwọn ah. fún ẹ látàgbẹ àtà red àtà oh. green àtà blue gbogbo àtàlọ́. àwọn ajẹrẹ mi ti. tí wọ́n á ń dé tọmọ spanish kí ló máa máa jẹ kí ló máa ṣe fún ẹ. wọ́n á ṣe um, kí fajita fajita máa aje hmm, fajita náà ni àbí. <laughs> taco mojito mexican mexican ni ẹ o má ṣe cultural appropriation ọjọ́ o. ìṣèpì ni wọ́n. wọ́n fẹ́ jẹ ìwé I papi. Ah, I papi. Because yeah, gbọ́. Nǹkan tí àbí ìṣe má jà get straight to the point. So, only ní list kan tó drop nípa nǹkan táwọn ọkùnrin ò lè ṣe mọ́. Rápò orin wọn yìí, wọ́n yí orin ò pé, orin ò ṣiṣẹ́ òkè. Ah, ó drop list yen But I just go through this list cause carry out to list yìí cause. So, àkọ́kọ́ àkọ́kọ́ lórí list yẹn, also sọ pé a gbọ́dọ̀ sáré fún boss. She agree? my t- look, yeah, <laughs> team, look, my sorry. Timboa mi ẹdúró ẹdúró èyí tẹ́ ń gbọ́ wa list yìí jẹ́ nǹkan táwọn obìnrin compile list over a long period of time so ó sọ pé àwọn obìnrin sọ pé àwọn ò lè date ọkùnrin tó bá ń ṣe gbọ́n so first wọ́n sọ pé àwọn obìnrin sọ pé àwọn date okunrin to ba so 1st won so pe awon obinrin so date okunrin to Sorry, from boss. so come máa miss And tó bá ń drive And tó bá kí ń drive Come máa fẹsẹ̀ kàn máa fò or something like that Become a Jackie. ah ìmọ̀ sáré o. so Looks, realistically yeah. imagine imagine tẹ́ bá lọ sí interview tẹ́ bá lọ sí interview nsìn ẹ dẹ̀ fẹ́ mú bọ́ọ̀sì tẹ́ dẹ̀ mọ̀ pé tẹ́ miss boss, ẹ máa late sí interview yẹn ẹ sọ fún pé ẹ ní sáré torí obìnrin. ọmọ sọ pé kẹwọ táxi àwọn obìnrin sọ pé kẹwọ táxi náà ni. bùkátà oníkà ó yeah but that's the thing pé ọfẹ́ fi style sọ pé àwọn fẹ́ date àwọn ọkùnrin tó máa ń drive nìyẹn àwọn ò láti àwọn ọgbà fún ọ náà nìyẹn so láti ní mọ́tò kọlọ máa hmm. date wọn. ìyẹn náà nice. anyway then next again, on the list uh, Tabaru shit, shit, no no Tabaru mo fẹ́ add mo fẹ́ ṣe so Tabaru in a way maybe tó bá jẹ́ ẹlọ́sìn ẹfẹ́ Grand Canal Docks or something I've àbí somewhere in Dublin too that means to a bus or taxi so láti sorry for either one so list here. exactly and tell about it o túmọ̀ nǹkan o túmọ̀ nǹkan àwọn èèyàn máa ń wọ bus tó buy ní mọ́tò gun. wọ́n máa ń bus ju mọ́tò lọ torí wọ́n máa wà stuck in traffic now. everybody ló fẹ́ kọjá lọ sí Dublin city centre náà. so at the end of the day bọ́ọ̀sì ẹ̀ make sense ó make sense for àwọn èèyàn. ta ló ṣe líìsì gan ó yẹ ká nà ọ́ àìmí ọmọ àwọn ìyàwó ẹ̀ lórí Twitter ló ṣe máa lè jù. náà bànújẹ́. anyway next on the list next on the list wọ́n sọ pé a lè hug ara wa ẹ lè hug like àwọn boys so ìwà àti Malik ìwà àti Malik ń sìn kẹfẹ sọ pé báyìí kẹwàá lọ hug ara yín. ẹ̀bùn ọ̀gá ara wa dùn. Ah, aqui ó guia, meu não, velho, meu, que foda. Quando você manche ni, o meu que nem tá um black manche, que nem nigga que toma clash shoulders one. O dele tá tamo Nigga. Nigga ho kolon queen, enquanto tem mão queen. Chama o manche. Não tá olhando mais aqui, mas na mago chiquinha, uma fist bomb, uma chiquinha. Well, jo Eid no. Ama ho gar tawat kirin ton, that's about it. Least you know crossing out, co valid. nísìnyí lọ máa sọ pé wọ́n ṣe ẹ wà open pẹ̀lú sexuality ní nísìnyí lọ sọ pé a máa hàn gọ̀rọ̀ wa mọ́. ẹ tiwọ́ ló bá wọn kí ló kàn mí pẹ̀lú gbogbo òṣì yẹn. máa hug everybody máa tún hug àfíìs látẹ̀yìn ẹ̀yin boys ẹ̀yin boys ẹ boys ẹ gbọ́ ẹ gbọ́ next list yìí torí kò yé mi wọ́n sọ pé èèyàn ò lè rìn ṣé handicap eh? ni wọ́n ni ah, ṣé wọ́n ṣé kí ni ọlọ́run fún wa ní kí ni ọlọ́run fún wa ní ẹsẹ̀ méjì fún ẹ̀dá fún wa ká máa fò ní o ká máa fò àyè. láìsí pé ọmọdé ò ní wà tán máa fò lálẹ́ àbí. àwọn <laughs> àjẹ́ hmm. ah, kí àwọn àǹtí sarah gbọ́n yẹn o àǹtí sarah tó wá ń gbọ́ podcast. ṣé òun ló fi kíní síbẹ̀ rẹ̀. a lè rìn kí ló mìíràn a lè rìn. a lè rìn wọ́n sọ pé a lè rìn wọ́n kàn sọ pé walk ìyẹn ò lè rìn ìyẹn ò yìn. so láti ní mọ́tò basically mọ́tò again bóyá wọ́n indirect àwọn tí wọ́n so àwọn tí wọ́n bá ń lówó bọ́ọ̀sì ń sìn wọ́n máa rìn nìyẹn o. even Dangote go máa rìn ọwọ́ wa ní ẹ̀. ṣé wọ́n ti ṣé wọ́n ti gbà tẹ̀rìn láti tálà lọ sí lowes ọjọ́ ta lọ sí pati ẹ̀ ẹ̀yà èyí méjèèjì ẹ fẹ́ rí pa. ìwọ náà ò sí ń bẹ̀ ni. ilé ọjọ́ ọjọ́ máa sọ̀rọ̀ kú sọ. no no sí ń bẹ̀. no kò sí èmi àti. ìwọ àti àfíìsì kan ìwọ àti àfíìsì kan lọ sí city west ọ̀rìn láti belgrade lọ sí city west lọ sí stargard ó tẹ̀ jìn àwọn táàkì ó kojú bàtà mi ló bàjẹ́ lọ́jọ́ yẹn bàtà mi tó bàjẹ́ mi ò látọjọ́ yẹn títí dé ní ah. mi ò rí. ìlú ẹ̀sùn wọn sọ pé láti tálà lọ sí títì rẹ̀ náà wọn láti tálà. àfi má pa ọ láìkì rìn náà torí ìgbà tí mo kọ́kọ́ mọ̀ ẹ́ àwọn èèyàn sọ pé ah, ah àwọn àfihàn wọn lè rí dublin kù. yẹ bọ dípè tó láì dípè mo máa ń gbé city center i was living in mo ń gbé smithfield gbà yẹn so it sense ẹ máa in town like every like apartment tí mo like seven minutes from smithfield literally from from Jervis. So imagine I'm Mungbulo Lewis line. So obviously Tibafe she shop in Umaruminu Jervis or Moore Street or anything like that. So it makes sense láti Rumi. Do you understand? Oh, can you oh, pop off can you pop off from lórí Moore Street. Rárá. I see the worker. you go? I feel I feel worker. up, boy? In your list, sọ hey see, sí àwọn ọ̀rẹ́ one. Kí ni ẹ mean? Yẹn ò make sense kí wọ́n parọ́. Skipping ẹjọ́. Hey bro. Skipping ẹjọ́. Next wọ́n sọ pé a lè exist. Ká má wà láyé nìyẹn o. Bí a to. táwọn ọkùnrin. Táwọn máa sáfíìsì wọn. Ṣátẹ́gùn àbúrò wọn máa sáfíìsì wọn ni. Irú àwọn àfíìsì ń ṣe wọ́n need wọ́n need láti máa máa mọyàn. Ìyàwó mi nìkan mo exist fún wọn. Astagfirullah ẹni àfà. Mi ò exist. Ìyàwó mi nìkan mo exist fún. Lórí àwọn all these haram things táwọn wá sọ. So dípò kó tó kó tó kusasta lálẹ́ move on to the next one. màá sọ fún ọ náà ó sọ pé a lè hang around with group of obi? ah to make it sense tó wà ní ṣe kọ unless tó bá wà threatened tó bá wà hang out. ṣé ṣé wọ́n wà àbí ṣé wọ́n insecure. wọ́n wà insecure mm. that's what. Mm. Mm. torí Ah, everybody ló máa ní ọ̀rẹ́ obìnrin àtọkùnrin like so wọ́n sọ pé ẹ lè hang out pẹ̀lú ọ̀rẹ́ obìnrin. Um, next wọ́n sọ pé èèyàn lè jẹ yogurt. àbólóṣì ni wọ́n ní lóru <laughs> kíní wo ni kíní tí wà ah, tí kí ló ṣe yogurt. ó ti wà too jokey mo understand. the more that you go down the list kò wá sí kò serious. ó kàn ń ṣe ni. Nah, yẹn ò tí wà valid rárá. Anyway, next one yẹn kò really kò really next one kò really um, jọmọ wa o sọ pé èèyàn lè lọ sí cocktails pẹ̀lú àwọn ọkùnrin. Àwọn àkókò oh, kò mọ̀ tí so. ṣé ẹ máa lọ sí cocktails? Ṣáṣẹ máa lọ sí cocktails? Mi ò in the first place. Mo máa ń ṣe mocktails. Mocktails mm-hmm. nìkan la máa ń ṣe. Mo máa ń ṣe mm-hmm. mocktails. ẹyin boys já lọ fún mocktails next week ẹ má wọrí. Ṣé wọ́n sọ ah, mm. wà? Jẹ́ ká jẹ́ nu ọ̀la Hmm. ìwọ tó ṣẹ̀ṣẹ̀ níyàwó kó kúkú wẹ̀ fún wa. àdùn ẹ dúró dé mi ń bọ̀. wọ́n sọ pé a jẹ dessert ṣé ń gbọ́ tí n bá lọ restaurant kì í má pààrọ̀ èmi like dessert. Hmm, of hmm, course wọ́n like like ọmọ ẹ̀jẹ̀ ṣúgà. àwọn ìmọ̀ eh, àwọn bọ̀dá malik àti díkọ̀ máa ń jẹ anything dessert káṣà ti jẹun tán báyìí. Ouais. Àfi àfi sì kàn pa ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ eh, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ eh, ìgbàtakọ́kọ́ eh, mọ́ ara wa. Má sọ anything o, má sọ anything dọ́kítọ́rẹ́ náà. Pilates ìgbàtakọ́kọ́ mọ́ ara wa. Afalikṣoro bọ̀ nísìn afeez ló ń jẹun jù kí n máa parọ́ afeez. Ah. mo ti ra dumbbells. diet ò ṣera ni wọ́n ń bọ̀ bọ̀bọ̀ ìlọra weight bọ̀bọ̀ ìlọra weight ṣe lè bílí pé kò mọ weight yẹn gbé. Ah, sliga that's the biggest cap ever ó ń parọ́ onírò òṣì ó dẹ̀ fẹ́ wọ ẹ̀ jọ́nà wò ó. Hmm. àwọ̀ ẹ̀mú má wọrí má dà lóhùn dípò má dà lóhùn má wọ ẹ̀mú. ó sọ pé àlè ah, comment under. Ali, lè comment under shade room. Tọ́lọ́mù follow shade room anyway. Me, me èmi ò kí n fi mean shade um, bro Instagram? Shade bro. Yeah, yeah But I got on me nìyẹn. Nah. me ò fi bẹ́ẹ̀ ń comment London ẹni o. Eh, next also, none of us are kids. skate. Wọ́n sọ pé a lè skate. Again, one indirect. One indirect. Our skater boy. nínú bọ kẹkẹ dìgbẹ a lè rìn a lè wọ bus a lè skate. ẹ máa wa mọ́tò náà nìyẹn náà lọ ra mọ́tò kò gbọ́ àwọn ìyàwó ẹ̀ wọ́n ti sọ pé kò lọ malik bicycle ńkọ́. bicycle kẹ nínú dublin. ìmáàkì mọ́tò wa. mọ́tò yẹ mo máa. apis apis wọ́n máa ń wọ kẹ̀kẹ́ máa wá rí náà. kẹ̀kẹ́ máa wá rí náà. ó ti ṣe ó lè sọ̀rọ̀ bí ètò báyìí. <laughs> olùyàbí rò pé kò láìkí ìmọ̀ra. kò sí moran dublin náà mo ti ṣe tí moran dublin rẹ ni kò sí moran. èmi ò rí àdẹ́gbọ̀ yìí fọ́ ni dẹ́gbọ̀ yìí fọ́ ni wọ́n sọ pé. a ní láti infuse some violence kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ alẹ́ yín heart talẹ̀ ti break because list yìí ò make sense mọ́ But the ah, time i go down the list ló ṣe ló ṣe ló ṣe ń get worse. àwọn tó ń make list ẹ sọ fún wọn pé àwọn ọ̀rẹ́ wọn ti marry o Con, con, con your mom. marriage. it's like marriage list. What oh, would oh, that be pay? I don't know much more explain it. And too ready to settle the Luma wa luma wa bọ́dà. Báwo ni mo ti pé kí ọmọ jẹ yogurt? Kí ọmọ rìn? Kí ọmọ ṣé kí ọmọ fò ẹ̀yin boys wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ ẹ̀yin boys wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ rẹ́rìn jù wọ́n sọ pé anytime tó bá fẹ́ tó bá fẹ́ rẹ́rìn kẹ́ ló deep voice yín kẹ́ dẹ̀ má ṣe ju ha mẹ́ta lọ. tó bá fẹ́ rẹ́rìn pẹ̀lú deep voice kọ́ máa ṣe ha tó bá fẹ́ rẹ́rìn tó bá fẹ́ rẹ́rìn ha ha ha kò gbọ́dọ̀ ju mẹ́ta lọ. láti ká wà ń lè kí ó tàn kó bọ́ ṣe sọ ha. wọ́n sọ pé ká sọ ha alif bata sọ. ẹ fi wọn lé o tí ẹ̀yin boys wọ́n sọ pé tẹ́ bá ti ń rìn yẹ tí òjò bá ń rọ̀ ẹ gbọ́dọ̀ lo umbrella. kí ló yẹ ká ṣe. kójò <laughs> kójò pa idá nìyí. lápò ìrìn ẹni tó ṣe léṣe rẹ pé. Ọlọ́run jẹ́ kí kójò pọn mi. eléyìí ló blow lórí Twitter jù wọ́n sọ pé èèyàn lè gbé power bank. Ah, ó ń bí mi nú ohun tó ṣẹlẹ̀ <laughs> ó ń bí mi nú. That's what will grip power. So keep phone work, kuba mo shwa message eh. Like mo understand them, mo argue. Oye mi o. Like òun kan tó èmi ò tẹ̀lé afford ẹnìkan tí mo ẹnìkan tó wà lórí Twitter tá a bá jáde òun ló máa ń lo power bank àní mo power bank pọ̀ sí mi mo máa ń gba power bank pípọ̀ láti lò ẹni máa ń sọ pé ó oh, jẹ́ kí n lò ó máa ń sọ pé oh, boys tó máa ń lo power bank mo lè mo láìka àwọn ah, bìyẹn tó máa ń lo power bank. èmi gbọ́dọ̀ lo power bank client lè pè yàn client lè pè yàn anytime can imagine kẹ́yìn ṣiṣẹ́ ń sìn kẹ́ ní client um, contact details lórí fóònù yìí kí fóònù yìí wa kò kọ́ kó má lè pè yín kò make sense. ó sọ pé ó sọ pé àgbọ̀dọ̀ máa ṣe bẹ̀ cook àgbọ̀dọ̀ máa ṣe oúnjẹ àfíìsì ń ṣe oúnjẹ malik ń ṣe oúnjẹ èmi náà ń ṣe oúnjẹ gbogbo ẹ̀ la ń ṣe indomie i can cook ó jẹ́ kí wọ́n ti kí ni dollar smother i can cook i can cook indomie noodles eh, eh, i eh, can fry dodo no, no, no, fry, fry I can fry egg. I can fry dodo. Any any tó kọ kìíní yẹn. Èmi fẹ́ mọ ẹni tó kọ kìíní torí mo rò bíyà most àwọn obìnrin tó bá fẹ́ date ọkùnrin wọ́n máa ń láìkí ọkùnrin mọ bó ṣe mọ oúnjẹ ṣe. Níṣẹ́ eléyìí sọ pé ìyẹn ò gbọdọ̀ cook rárá. Mo máa ń sọ òun ò lè fẹ́ obìnrin tó bá mọ oúnjẹ ṣe but most times now most ọkùnrin mọ oúnjẹ ṣe. A máa ń fry. Oh, mm-hmm. Wọ́n ah, need one nìyẹn. Wọ́n lè fi wá I need one nìyẹn. Oh, lè fi wọn ṣakọ o. n ò lè fi wọn ṣakọ mọ́ o. anyway mm-hmm. next yeah. next one yìí kò apply sa ọ sọ pé èèyàn ò lè wọ glasses astagafurula so tó bá fọ́jú wọ glasses. ìmọ̀ wọ glass o mo á wọ glass lọ club sunglasses allow glass mo á wọ sunglasses mo á wọ tẹ bá ní problem. àwọn tó bá àwọn tó bá wọ glasses kan ó gbọ́dọ̀ wọ contact yẹn. wọ́n lẹ̀ o ìjọba máa sọ̀rọ̀ kúsò lọ. Kan ṣe bí Spiderman àbí Superman kan bọ́ glasses. Boys, mo fẹ́ bẹ̀rẹ̀ já Felicity lẹ̀, mo fẹ́ bẹ̀rẹ̀ kí ni pet peeves tẹ ní fáwọn obìnrin tí ok tá a bá fẹ́ fún obìnrin sìn kí lẹ kí ni nǹkan okay Taba a ẹ̀ láì nǹkan tí kí lè put yín off wọn basically. Èmi first mo like obìnrin tó máa ní piercing ni mo too many things like tó máa put me off. Mo see Beyonce bá Barry Beyonce right? See Beyonce bá wọ Too many piercing ni mo ó lè me off wàláì. mo ṣe rí kí ni piercing kí ni piercing ṣe fún ọ piercing mo ó máa jẹ́ kí n fún ìkì like ó máa ní mi lára mo mo mo reason ah, why fair enough fair enough. Mm. Mm-hmm. Mm. That that's definitely ìyẹn ìyẹn ò dáa. èmi ò èmi kí n máa parí èmi ò èmi ò mind ẹ kò kò put me off. Nah. Everything ló máa jẹ́ ń tí a. Mo tún like mo like late comers àwọn tó máa sọ pé àwọn tó máa late mo like àwọn tí wọn bá ní manners tí wọn bá ní làkàyè wọn á ṣe bí n pé wọn gbalé kọjá. wow wow so ó sọ pé wọn ní home training nìyẹn àbí. ta ló mọ̀ fún ọ n gbọ́dọ̀ wà respectful na. so le name anybody mayan so le name anyone. <laughs> Oh mọ alákòóbá lè lè. Oh, oh. èmi kí mi ò like kí ni ìwọ ò like nínú obìnrin. àwọn tó máa ń ṣe àwọn tó máa ń ṣe slow slow tó bá fẹ́ gbèdì wa bring bomb bomb. máa ṣe <laughs> <laughs> Ọlọ́run o <laughs> eh, àti oh. ìṣó ti rí pé undertaker lélẹ̀ ìsìn. Ah, undertaker ti bẹ. Ah, mi ò like àwọn tó ń mú jẹ́ sí hmm, gọdí mi ò like. tó ń mú kí ni. tó ń mú jẹ́ sí. I oh, ok ok ok. kí ló mìíràn kí ni levels kí ló mìíràn bá ohun tó ń mú jẹ́ sí like ṣé àwọn tó máa ṣe oúnjẹ tó máa jẹ ni àbí àwọn ṣe lasagna àti carbonara àfẹ wọn àfẹ <laughs> wọn. yeah that's actually true obìnrin tó bá ń ṣe oríṣi bẹ́ẹ̀ mo ò like mo jẹ lasagna eh? mo mo jẹ carbonara mo jẹ spaghetti bolognese actually <laughs> i stop. ẹ fẹ́ jẹ chips pa. ah mo jẹ chips pa mo lè ṣe fún ara mi. <laughs> carbonara mi ò la fẹ́ jẹ like tí bá fẹ́ date obìnrin tí bá fẹ́ fẹ́yàn nǹkan ṣe ọ̀rọ̀ oúnjẹ ló máa ó máa kò ní gáàsì mọ́ kò ní kò náà oúnjẹ ló máa kọ́kọ́ wò so tó bá hmm. lọ́gbọ́n lórí ni ibẹ̀ láti máa ní problem a máa ní problem. ẹ̀yin boys mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín so ní nàìjíríà yẹ wọ́n máa ń ṣe DNA test ní fún ọmọ wọn so that wọ́n lè mọ̀ bóyá ọmọ wọn ni ṣọwọ́n tẹ́wọ̀n bá fẹ́ yàwó so ṣe máa ever ṣe DNA fún àwọn ọmọ yín so in other words ṣe máa trust ìyàwó yín kẹ́ mọ̀ pé ah ọmọ mi lè léyìí o àbí kẹwàá kẹfẹ́ wà ṣọ́ọ̀ṣà ṣe máa ṣe DNA test ní àwọn ṣé kò ní cause argument pẹ̀lú ìwà àtìyàwó nǹkan máa rò pé o trust òun àbí nǹkan kọ̀ bẹ́ẹ̀. well to be honest nǹkan tí màá kọ́kọ́ sọ ni was in trusting women. You know, the thing that got us into all this problem in the first place, Adam who trust Eve, nǹkan tó fa gbogbo problem yẹn nìyẹn. Tí kò bá trust Eve, ṣé gbogbo rubbish à ń sọ ní ìṣiṣẹ́ àwọn àṣọ? so àlejànà àlejànà la máa wà ọ tí bá jẹ àpín yẹn jànà e, exactly so màá ṣe blood test màá ṣe drug test màá ṣe gbogbo ẹ màá tún ṣe highness màá ṣe gbogbo test tó wà láyé yìí gan òun ló máa sọ owó but màá ṣe. olóṣì <laughs> ó dẹ̀ máa gbà. na ó máa gbà. <coughs> let's kọ́má <coughs> pọ̀rọ̀ a lot of people in Nigeria obìnrin ìyàwó ọmọ ọ̀ṣun máa ń yan àlè tó bá ti marry so like even with big one ẹlòmíì bíi ó ṣì ní gbọ́mọ̀ ó ṣì ní boyfriend ẹ tó bá ń gbọ́ mọ́mọ́ ẹ ṣì ní mm-hmm. boyfriend kò síbò tó máa ṣẹlẹ̀. ó tọ́ ni na ọmọ pé kíní ẹ̀ common ní naija kan máa pa ọ in other words ni pé most àwọn like adultery pọ̀ gan ní naija so wọ́n lè ní boyfriend irú story tari lórí twitter yẹn tí eléyìí ń bá ọ̀gá ẹ̀ sùn nínú nínú ibiṣẹ́ ó dẹ̀ jẹ́ pé gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti ọ̀gá ẹ̀ ni kò ń ṣe ti ọkọ ẹ̀ gangan ni so ah. stories yẹn pọ̀ dandan. Yeah. Can imagine. Can them ma, ma, ma, no, Malik Malik do in certain ways climate yẹn ni like Nigerian say obìnrin sin imagine ó fẹ́ gba promotion ọ̀gá ẹ̀ máa ti kó tó bá fa promotion láti bá òun sùn àbí even um, hmm. ẹni tó bá ti marry already ó lè bá ó lè bá ọkọ rẹ̀ ok ó dàbí iná lóòd film ẹni tó ti marry already ọkọ ẹ̀ wá ń ṣiṣẹ́ bí ọkọ ẹ̀ wá fẹ́ gba ọkọ ẹ̀ kọ́ fọkọ contract a lot of people now in German shikini, like more even more exaggerate, like um Elumi Yawen come about and be executive con or be politician costume so that okay marry contract but kò mọ̀ pé o oh, ìyàwó òun ti ṣì báyìí tọkọ bá fara wá fi ilẹ̀ pé bọ̀ kò mọ̀ pé ìyàwó òun probably ìyàwó ẹ̀ náà aṣẹ́wó ni oníṣìnà onínà bí aṣẹ́wó tẹ́ǹkọ̀ bọ̀ anyway that's really cool. ẹ dúró náà ta ló bí ṣoṣù dáadáa lé nìṣá. But in other times as well, okay, ọkùnrin náà àwọn ọkùnrin míì náà kí ni wọn nǹkan ọkùnrin wọn náà lè máa ṣiṣẹ́ dáadáa so ìyàwó wọn láti lọ ṣe ṣìnà ọ láti lọ cover up kí ni so okay, yẹn máa mọ̀ ọ́ ṣe o but actually, actually, a ṣì welcome ọmọ a sì pé ọmọ mi ni ọmọ cover secret thing, but then one day obviously cats máa jáde nù olóńgbò máa jáde kúrò nù àpò so who let the cat out the bag. Bọ́kẹ́ imagine kẹ́ mama, tọ́ ẹ imagine kẹ́ mama, tọ́ ọmọ dàgbà yẹ kẹ́dẹ̀ máa mọ̀ pé ọmọ yín ni ẹ̀ kẹ́dẹ̀ máa tọ́ tọ́ ah heartbreak ni o heart heartbreak ni o. cause ọtí ṣí ọtí ṣí center kan DNA center kan I think I think it was ẹni Kolati Island ló tiẹ̀ ṣí Dr Kolati Island cause ó rí pé there is a market for it in Nigeria a lot of people máa fẹ́ ṣe DNA tó bá ṣe DNA ó máa ń take forever láti gba result ẹ̀ so why not build a DNA facility in Lagos so ɔwate kɔɔkin deɛ ne sɛ ɛbɔ oo wɔn ma kɔɔ so much wahala wɔhyɛ already kɔkɔ ɔlɔpàá sɛ no no gate wɔn kɔ. wow wow anyway um, no, àmọ́ ń ṣeré tẹ́lẹ̀ ni o mi ò lè ṣe dna test out mi ò ní wà pẹ̀lú èèyàn tí mi ò trust in the first place. tí n bá fẹ́ obìnrin nàìjíríà maybe most likely yes mo máa ṣe dna test. ó máa ṣẹlẹ̀ ń bínú náà ṣó mo bẹ́ẹ̀. no ọlọ́run ọlọ́run ja arógùn yẹn o no, I don't. I don't need that. You claim if anybody knew after our look. No, I don't want Jaroku. Yo, that That's too long, man. I don't want that one. That's not it. Anyway, sir. Anyway, sir. Can you plan everybody for this week? Wọ́n ní do DNA test for fọmọ ẹ̀. Tó bá jẹ́ pé o suspect pé ọmọ ẹ̀ ó lè máa jẹ I àbí I won't cheat or something. Ṣé wọ́n ní ṣe DNA? like kókò ṣe kókò mọ̀ pé òkè just in case bí a kò ń ní bí or something like that gbọ́dọ̀ no, wọ dípò ìwà. wọn à ń bà ẹ lè gbọ́ mi ni. ìnáwó agbọ́n kò tó ń sọ látẹ̀kọ́ dákẹ́ èmi jẹ́ pé wà. ó ti lọ tọwọ́ bọ́ọ̀dì ọmọ tọwọ́ bọ́ọ̀dì. inú yàrá mi ni mo wà ṣọ́ra yín o. ń tọwọ́ sex education mi ò wo ṣé àwọn gay tán. yeah àwọn different type of people ló wà interesting it was squid game I be squid game whatever It was you know what's so interesting man. ṣó ti wo tán ni àfíìs. no no mo wà episode four but more understand the More ah game me ó wà so weird. <laughs> like mo nǹkan tí mo understand kí ló tí ọ ṣe ń pa àwọn bíbí ẹ̀ ṣe ń ta organs ṣó jẹ́ kó máa organs ni. aboko ń jogans ta. ẹ ẹ má ẹ má bàjẹ́ fún mi episode two ni mo ṣe wà. olùṣèlú ìṣàkílò ti ṣe wá bẹ̀rẹ̀ dákẹ́. mo bí a sọ pé òní. náà mo ti wọ already. èmi ò mọ nǹkan tó ń ṣe wọ́n ṣe wọ́n ah, ṣe bọ̀ mo wo one episode with a woman. báwo ni college ṣe ń lọ àfi I mean, Malik. Congratulate, man. Congratulate. No law, man. Two degrees, only two degrees. Who'd have thought? Straight out of Shomolu, Lagos, Nigeria. <laughs> Two masters. <laughs> Oh, oh, two prestigious. Malik Pogbokro, ex Conlin in college. Báwo ló ṣe feel? You're in college, mo ń rìn, mo dẹ̀ rí, mo dẹ̀ rí oúnjẹ spaghetti lọ, mo dẹ̀ rí. Ó there. ọkọ̀ díẹ̀, mo kọ̀, mo kọ̀ rìn kọjá náà. high five mi. Mo rìn lọ́jọ́. mo rí i kúrò bẹ́ẹ̀. Ah, ah, ṣé ah, sọ ẹ kí n bá ara yín sọ̀rọ̀. pẹ̀lú àwọn exes ẹ̀. no. mo kọ wa civilized pẹ̀lú wọn ni ṣé wọn mi ò kí n jà so tábàrí ara kakọ sọ high bye náà ni kò ń ṣe pé a máa sọ bí n pa wà comfortable mọ ara wa ọbọ ṣe mo mo bá any of them jà so. ex afis wọn love afis bàjẹ́. <laughs> ah wọn love afis gan-an wọn pe afis ẹlẹ́nu dídùn ni afis. wow. Uau, one love, one love I fez bajẹ. Wọ́n ṣì ń kó mi jẹ bí ń dún mi. She ṣe ń ta sọ́sọ́ sí wọn ní mu. Ó ṣe good work oh. most people, kò every relationship lè máa lè máa leave on a bad note. Like all my exes actually actually cool. Like, I'm nkú nkú nkú. All my exes live in Texas. Oh, àwọn like cool you. Cool Anton Cool Jr. I'm on Carousel. I'm Squid. Squid, baby, sorry, I have to break your heart. Here's a plaster. You Fi mende. Ọlọ́wà pẹ̀lú. Ṣeré ló ṣì wo èpè tó máa gbà wo. Now, I got too funny. Mm. Mo meet one of my exes like a couple of weeks ago and I broke up like five years ago, four years ago, but ọ̀rẹ́ mi make me ó kí apologize sí pé mo break your heart eh? but mo wà ah, So, so five years. So, four five years ago ló ṣẹlẹ̀ ó sì pé o oh, ó sì pé mo explain it but the reason that she break up ni when we rẹ̀ sí máa practice Islam more so obviously I was sì pé mo fẹ́ my chase àwọn obìnrin ní more. ọmọ it's tí bá máa eh, mo ti báwo lè ṣe dàgbà tí mo láti mo láti date a Christian person you understand eh, mo láti date obìnrin tó jẹ́ Mùsùlùmí so yeah so because I'm fún gbà yín pé yo you know what mo rí future together because mo fẹ́ mo fẹ́ fẹ́ tó máa ń borí mo fẹ́ tó fẹ́ mo fẹ́ fẹ́ tó jẹ́ mùsùlùmí so it was so awkward and the earlier the better but then our she friends benefits for like a while but then, mm. wow yeah. Wow. friends with benefits. Wow. Wow! Yàrá yà ẹ́. Àti change à ń ṣe ṣìnà mọ́. Yàrá yà ẹ́ bọ̀dì. Ọlọ́run Ọlọ́run hmm. Ọlọ́run What? Ah! Ọlọ́run máa jà. Oyi pé oh, ikpe silent killer ni Afizi. Afiz, friends. With, mm, mi ò friends with anything real. Mm. Friends with God nìkan máa ń Friends with ah, God. Friends with Allah hmm. nìkan là amo. Friends with Allah Friends, with Allah o. Friends Allah. friends with what? Kí lè máa ṣe ẹ̀yin friends with benefits yẹn? Ṣé máa ń gba ẹ̀yin? Yeah, Afiz, ẹ láì tì A kí lè máa ń ṣe? Akọ friends benefits mostly máa ń when most times maybe I like her. yín but if Mm, hmm. so obviously, if it's then gbé note mi jáde Okay. Okay. So yeah, come on. máa emotional support. Ẹ máa ń lọ sílé ara hmm, Not really, no. Irú caress wo lo ènìyàn my jẹ́? Irú caress. What kind of? Ó máa bá hmm. wọn rub on the shoulder, wàá massage ẹsẹ̀ wọn Okay. Ah, okay. Ah. Ṣé ìkọ́ ti lọ gym, ó ṣe leg day, wàá bá wọn caress leg day okay Okay. So ẹ̀yìn ro trying to benefit ni kí ni wọn kí ni wọn kí ni wọn máa ń gbà in return tó bá ń ṣe gbogbo ẹ̀ kí ni wọn máa ń gbà. benefit hmm, tiwọ. kí ni ah, benefit tiwọ. wọn máa ń kọ fún mi wọn máa ń gbà owó ìmọ̀ bó. dígìlò la máa ń pè yẹn prostitution. sugar mummy nìyẹn. ẹ ṣe dígìlò ó nìyẹn náà prostitution nìyẹn náà. Ah. wàá o. kò sí nǹkan tó free láyé yìí. Ah, wow. Ekusho God. Ìgbàlódé gbogbo náà máa ṣe friend friend with benefits Joe. jọ. A máa ń I'm app, I'm ń gba cash app náà, I'm ń gba Wow! So wow. ọjà wa. Ṣé máa ṣe revolute? A máa ń gba revolute náà, ẹ náà wà òkè. A máa ń manage it. Bank transfer àbí? A ti máa ń gba crypto No. Bitcoin. Wow, ló bá tán. Àwọn wa lè àwọn afin àwọn afin massage. Ẹ rí fídíò bọ̀bọ̀ tó ń nǹkan tí mo ń ṣe nǹkan tí mo ti ṣe kọjá yìí. Tó máa massage ìdí. Ẹ rí bọ̀bọ̀ tó massage àwọn obìnrin yẹn ni. Guy, mi ò sọ fún ẹ rí. Ṣé ṣe máa jẹ́ hmm. kí ìyàwó yín lọ sí ṣe máa jẹ́ kí ìyàwó yín lọ gba massage? Má tẹ̀ bèrè mi. <laughs> Tí ìyàwó mi bá bèrè, má no worry máa lọ mú yàn wá èmi gan máa wá ṣe massage fún àwọn obìnrin mi ẹ má wọrí jẹ́ kó lọ èmi náà máa lọ ṣe massage ní ẹnu wọn èmi náà lè massage wọn massage tẹ́lẹ̀. Hmm, massage wo malik máa fún ẹ ní máa fún ẹ ní elbow lẹ́yìn. Ah, no no malik máa wọ malik máa wọ boxing glove láti fi massage ara ẹ. mo ní mo ní delicate hand ẹ eh, boys ẹ má wà ẹ má wà deceive mo ní delicate hand mo ní massage go ara nípò tó bá ti ní girlfriend mo wá màá massage ẹ fún ẹ. ó dà pé ó dà pé wèé wèé ti mú orí ẹ. ìwọ náà àfíìs yàwó ẹ lọ́jọ́ wedding night jẹ́ massage ẹ kó tó ṣe kíní wọ́n wá pè mí heater ìgbà yẹn. o fẹ́ fi ṣépè fún ẹ máa ṣépè fún ẹ sí bọ́kẹ̀tì máa ń fi wọ́n gbọ́dọ̀ máa fi lè pè é fún ẹ. mo máa hit ìyàwó ẹ. àfíìs bọ àfíìs massage nìkan ló fẹ́ ṣe náà. Eh, ṣebí eh, wọ́n wá ṣe tẹ́lẹ̀ fáwọn èèyàn. yẹ bọ eh. ó ṣe levels wa ìyàwó tèmi máa lọ gbé fún ọ̀rẹ́ mi wọ́n pé abomination yẹn. no ma heater mo fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ heat ẹ ọ fún ẹ kó wà hot. má bẹ́ẹ̀ wẹ́n tó máa heat àwọn ọmọ mi kan wà ní mọ́sìnì olùrànwọ́ ló máa wá. orí ẹ ò pé orí ẹ ò pé. àtàwọn ọmọ mi Tyler àti Blanche tó ní onígbẹ̀rẹ̀ bí ń di yẹn àwọn onígbẹ̀rẹ̀ bí ń kọ́. Mac, Bombo Mac ló máa rí. Lígẹ̀ mi ò lè jẹ́ kí àwọn mi ṣe massage ọgbọ̀n bọ́ yẹn. Wait, so èmi lè fẹ́ parọ́ pé ẹ ti ṣe first benefit rí dípò especially aṣẹ́wó tẹ́kọ̀bọ̀ yìí. Oh, the stock gbogbo ìranù òṣì tó máa ń sọ yìí. Kílí kí sọ pẹ̀lú friends benefits? Bí mo ṣẹ̀ṣẹ̀ gba explanation mi ní friends benefits lọ́wọ́ n sí. Exactly. Ó fẹ́ sọ fún pé o tí rẹ̀ ti ẹjọ́ máa ń ẹ ṣe hanky panky ti ẹ dé tarantic. no èmi ò kí ń ṣe massage gbogbo ìranù massage tí wọn máa ń ṣe malik ni kò pè lọ́wọ́ ẹ ṣùgbọ́n òun ló ní ilé malik ló ní ilé malik kò kí ń gbé pẹ̀lú anybody. i am purely i am purely virgin. i am purely virgin i have never been with a woman before i am purely virgin. na where to marriage ni i think oh, so how was it. Ah. It was so sweet. I, I never, the best I thing ever. anything like this. Best feeling ever. Ever. I do one, two, three, four, seven, seven times. seven times anyway. So <laughs> Okusha, seven round. Machine lover. <laughs> Machine lover. Oh. Èmi your friends benefit you, but Gbogbo àwọn friends me ọkùnrin ni you can let me ń lé ní Are you a gay? No. no. I am no. happy. Simply. Mm, no. Haram ni láti my make friends for that obìnrin. Haram ni. Ah. Àfi ìsìn ìyẹn kọjá. Ṣé dádì ẹ ní ọ̀rẹ́ obìnrin? Ẹ kí ẹ kí n ronú feel it. mi ò filẹ̀. Ah, for Èmi ò lè she friends with anything. Kí ló sọ? mo mo kàn tọ́ wọn sọ́nà wọ́n ṣe ìwádìí ò ń show wọn the way wọ́n emotional hmm. support mm. here and there. emotion ah, ló bá tán ṣe wow ìyẹn wà magical gan kí ló dé tó fún dípò ní emotion support. àfihàn o nice gan ta ló sọ pé mo need emotion support àbí ọ rubbish. ó ní dẹ̀ ń gbà mí mo rí ẹ lọ́jọ́ ní pati yẹn tó ń tó ń ṣe sọmọ ọsàn ó Need dẹ̀ náà. pati wo la sọ pati wo la. Party èmi àti Dípò lọ policy now. Ṣé party Nigeria independent? Báwo ni party Nigeria oh, independent? Oh, independence party, ó kọ̀ wá òkè ní ṣáà. Ó kọ̀ wá ah, òkè ní. Àwọn aláìpò ọmọ bó ṣe ń gbádùn. Mo fẹ́ ká lọ sí London UK parties tó máa ń ṣe London yẹn. So ká lọ ká lọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀. It's much more exciting. The island was so boring. Like the same shit every time ọ̀tọ́ máa dúró sẹ́nu ọ máa dúró sí one side hall yẹn ọkọ̀ máa rùn ju ó tún máa rí àwọn tí kìíní mo láìka àwọn girls tó máa ń bọ́ bàtà yẹn ọmọ bó ṣe máa ń gbádùn àwọn girls tó máa hmm. wọ́ kọlù flat àbí whatever instead of àwọn tó máa wọ heels ọmọ àdúró sí kan náà ọmọ máa mú. àwọn ọmọ kékeré ló kún bẹ́ẹ̀ àwọn ọmọ kékeré oru that's the reason mo ṣe ń jáde mo oru dípò mo sọ àfi já ah, jáde já lọ sí báyìí john but ah, mo lè déètì like public serving announcement mo lè déètì anybody younger than my brother and my brother Abrumi is Aziz is what 22. Mula date anybody younger than that. So going echo echo echo. Oh, advertise that idea. She's she's single boy ni. Mm, please, Joma Kubami. Oh, advertise that mi kokon. But yeah, ja feel it be. consistent. Where are you? Waraye egbo Maliki. Maliki flow mm. I can need it 30 minutes of his time every week. But ọ̀bẹ ah, no. Àníṣe ṣe no worry tí bá wrong side through rí lu sí wa lọ yí late. mo ń ilẹ̀ boys tí bá ti hammer tán gbogbo worry just <laughs> name your thing gbogbo ilẹ̀ little money soon spending tó bá lówó jẹ káwọn bá ah, nǹkan tó máa ṣe fún worry. no worry, do what do ti wà níbi fún mi. Maldives àbí kò búùkù Dubai for. I be Thailand. My worry, My my má sanwó reception and lodge lọ́jọ́ wedding I feel um, my worry, èmi, it's me. It's me. It's ṣe big wedding though, mo kò something light. Because Biscuit at the water wedding. Eh eh. wo ló máa ṣe biscuit àti water wedding? Rich tea biscuit. Rich tea o <laughs> rich tea stupid boy Could tiẹ̀ write digestive fún wa o Laura? Could ló first kò tẹ̀ Kokorara? No oúnjẹ kankan More na mo bragga mo fẹ́ ṣe mo fẹ́ you know small jollof small amala small mm. finger foods meat pie scotch egg. small chops pẹ̀lú stout nǹkan. geese dodo it's always scotch egg geese dodo. you know just something light. geese dodo wa very important. Uncle Shabu don't invite. go watch it. Uncle Shabu don't go invite. Only special people no. Because I'm I'm bringing a plus do not worry Mm-hmm. I'm bringing plus. seven. Mm-hmm. Not worry. I'm bringing love people. Oh, come on, plus seven yẹn plus seven yẹn include ìyàwó Malik pẹ̀lú gbogbo x ẹ̀. Lórí ẹ̀ ti dàrú, lórí ẹ̀ ló dàrú, x ní kọ̀ọ̀kan, èmi ò ní x kọ̀ọ̀kan. Eh? first girl tí màá lọ fún lélẹ̀ mi ò ní ex rí. o oh, so fẹ́ sọ pé o wà single right now nìyẹn. no no mi mm. no mi ò wà single o mo ń date Spanish girl mi lọ́wọ́ but mi ò ní ex. àfi ṣùgbọ́n ṣùgbọ́n irọ́ tó ń pa ó sọ pé òun ò ní ex kankan. Hmm. ṣe ní proof ṣe ní video evidence. <clears throat> ṣe ní proof. màá lọ wá jáde má ò rí. èmi mi ò ní ex o ẹ jọ̀ọ́ o. first time tí máa bá obìnrin sọ̀rọ̀ nílé. mo ka mẹ́ta lórí mi already right now. n ka rubbish mẹ́ta. ẹ má ṣì di àárín sílẹ̀ ẹ jẹ́ àpá podcast yìí mo fẹ́ lọ kírun. I'm reading next time. I check in. A lot more episode. Ciao. Peace. Good morning to you, Lagos. Traffic is a standstill. Five minutes before six this morning is hell of traffic. Did you see what is happening now on the road, my sister? You go beyond sitting down to the radio station,